ẹjọ yìí ẹjọ yìí ní pọtù ẹjọ ẹjọ yìí ní pọtù ẹjọ ó yà màdà ó tó ń bẹ ọ ní pọ. Clear the road, hello. Hello. Hello. Hello. sẹlifítì ẹgbẹ́ wa ó ti yẹ bẹ́ẹ̀ láwọn sẹlifítì ẹ̀ bá ti fẹ́ wá wò kọ́ńtẹ̀tì eh, yẹn.